ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé ìfẹ́ ọlọ́run a ó kà láti inú ìwé Éfésù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún. E ó sọ wípé nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ olúwa já sí ìfẹ́ ọlọ́run a máa di mímọ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ àti nípa ìrìn wa pẹ̀lú ẹ̀mí mímọ́ rẹ̀ lójoojúmọ́ gbogbo ìṣẹ̀dá wọ́n ní orísun wọn láti inú ìfẹ́ ọlọ́run nítorí wípé ayé jẹ́ ìṣẹ̀dá ó sì ń wà síwájú sí i nípa ìfẹ́ àti ọ̀rọ̀ Ọlọ́run ẹ lè rí eléyìí nínú ìwé Hébérù orí kìíní ẹsẹ̀ ìkẹta nítorí náà ó jẹ́ ohun ọgbọ́n láti mòye àti láti máa ṣe ìfẹ́ Olúwa nítorí wípé nípa rẹ̀ ni a ó máa tẹ̀síwájú. Si nípa ipá àti agbára tí ó ga jù ní gbogbo ìṣẹ̀dá. Ohun gbogbo jẹ́ dídá wọ́n sì ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Ẹ máa lọ sí inú ayé lónìí kí ẹ máa mọ̀ ohun tí ó jẹ́ ète àti ìmọ̀ràn Ọlọ́run fún ayé yín àwọn ìbáṣepọ̀ yín iṣẹ́ yín àti ayérayé kí ẹ sì máa rìn nínú wọn. àdúrà kọrin ìyìn kan sí olúwa nítorí ìjólótìtọ́ rẹ̀ láti àwọn ọdún yìí wá nípa àánú rẹ̀ ni ọ̀tá kò ṣe gbé wa mì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó tún mú ọ rí ọjọ́ òní gbàdúrà pé. Pe kí olúwa kí ó fi ẹsẹ̀ rẹ múlẹ̀ nínú ìfẹ́ rẹ̀ kí o sì béèrè fún àánú àti oore ọ̀fẹ́ bí o ṣe ń lọ lónìí yìí gbàdúrà fún ilé iṣẹ́ ìránṣẹ́ Stream Globe pé kí ọlọ́run kí ó mú kí ọ̀rọ̀ rẹ̀ kí ó máa tẹ̀síwájú ní ipa rẹ̀ àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí pé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó láti ìwé jákọ́bù orí ìkẹrin àti orí ìkarùn ẹ máa bá wa ká lọ. jákọ́bù orí kẹrin níbo ni ogun ti ń wá níbo ni ìjà sì ti ń wá sáàrin yín ṣebí nípa ìfẹ́kúfẹ́ yín tí ó ń jagun nínú àwọn ẹ̀yà ara yín ni ẹ̀ ń fẹ́ nǹkan kan ọwọ́ yín kò sì tẹ́ ẹ bá ń tìtorí rẹ̀ pànìyàn ẹ ń jowú nítorí nǹkan kan ọwọ́ yín kò bá ohun tí ẹ ń jowú lé lórí ẹ bá sọ di ọ̀ràn ìjà àti ogun ọwọ́ yín kò tẹ ohun tí ẹ fẹ́ nítorí pé ẹ kò béèrè lọ́dọ̀ Ọlọ́run bí ẹ bá sì béèrè ẹ kò rí ohun tí ẹ béèrè gbà nítorí èrò burúkú ni ẹ fi béèrè kí ẹ lè lo ohun tí ẹ béèrè fún ìfẹ́kùfẹ́ ti ara yín ẹ̀yin àgbèrè ẹ kò mọ̀ pé ìbá ayé ṣọ̀rẹ́ ní láti jẹ́ ìbá Ọlọ́run ṣọ̀tá nítorí náà ẹnikẹ́ni tí ó bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayé ti yàn láti jẹ́ ọ̀tá Ọlọ́run àbí ẹ rò pé lásán ni ìwé mímọ́ sọ pé ẹ̀mí tí ó fi sínú wa ń jowú gidigidi lórí wa ṣùgbọ́n oore ọ̀fẹ́ tí ọlọ́run fi fún ni tóbi ju èyí lọ nítorí èyí ni ìwé mímọ́ ṣe sọ pé. ọlọ́run lòdì sí àwọn onígbéraga ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀. nítorí náà ẹ fi ara yín sábẹ́ àṣẹ ọlọ́run ẹ dojú ìjà kọ èṣù yóò sì sá lọ kúrò lọ́dọ̀ yín ẹ súnmọ́ ọlọ́run òun ó sì súnmọ́ yín ẹ wẹ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ ẹ jẹ́ kí ọkàn yín dá ṣáká ẹ̀yin oníyèméjì ẹ jẹ́ kí ọkàn yín bàjẹ́ ẹ ṣọ̀fọ̀ ẹ ni kí ẹ fajúro ẹ máa banújẹ́ dípò ara yín sílẹ̀ níwájú Olúwa yóò wá gbé yín ga ẹ̀yin ẹ má ṣe sọ̀rọ̀ àbùkù nípa ara yín ẹni tí ó bá ń sọ̀rọ̀ àbùkù nípa arákùnrin rẹ̀ tàbí tí ó bá ń dá arákùnrin rẹ̀ lẹ́jọ́ ń sọ̀rọ̀ àbùkù sí òfin ó tún ń dá òfin lẹ́jọ́ tí ó bá wá ń dá òfin lẹ́jọ́ ó sọ ara rẹ̀ di onídàájọ́ òfin dípò olùṣe ohun tí òfin wí ẹnìkan ṣoṣo ni ó fúnni lófin tí ó jẹ́ onídàájọ́ òun ni ẹni tí ó lè gba ẹ̀mí là tí ó sì lè pa ẹ̀mí run ṣùgbọ́n ìwọ ta ni ọ́ tí o fi ń da ẹnìkejì rẹ lẹ́jọ́ ẹ gbọ́ náà ẹ̀yin tí ẹ̀ ń wí pé lónìí tàbí lọ́la a ó lọ sí ibi báyìí a ó ṣe ọdún kan níbẹ̀ a ó ṣòwò a ó sì jèrè ẹ kò mọ ohun tí yóò ṣẹlẹ̀ sí yín lọ́la nítorí ìkùukù ni yín tí ó wà fún àkókò díẹ̀ lẹ́yìn náà tí kò ní í sí mọ́ ohun tí ẹ bá máa wí ni pé bí olúwa bá dá ẹ̀mí sí a ó ṣe báyìí báyìí ṣùgbọ́n ẹ̀ ń lérí ẹ̀ ń fọ́nu irú ìlérí báyìí kò dára nítorí náà ẹni tí ó bá mọ rere ṣe tí kò ṣe é ẹ̀ṣẹ̀ ni ó ń gbà. jákọ́bù orí karùn-ún ẹ gbọ́ ẹ̀yin ọlọ́rọ̀ ẹ máa sọkún. So kí ẹ sì máa ké gidi nítorí ìṣẹ́ tí ó ń bọ̀ wá ṣẹ́ yín ọrọ̀ yín ti bàjẹ́ kòkòrò ti jẹ gbogbo aṣọ yín wúrà yín àti fàdákà yín ti dógùn dídógùn wọn ni yóò jẹ́ ẹ̀rí fún yín nítorí yóò jẹ ara yín bí ìgbà tí iná bá ń jó nǹkan inú ayé tí ó fẹ́rẹ̀ dópin ni ẹ̀ ń to ìṣúra jọ sí owó iṣẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ ní oko yín tí ẹ kò san fún wọn ń pariwo yín igbe àwọn òṣìṣẹ́ tí wọ́n ń bá yín kórè oko yín ti dé etí olúwa ọlọ́run olódùmarè ẹ̀ ń ṣe fàájì nínú ayé ẹ̀ ń jẹ ẹ̀ ń mu ẹ̀ wá ń sanra bíi màálùú bẹ́ẹ̀ sì ni ọjọ́ tí wọn yóò dùnbú màálùú ló kù sí dẹ́dẹ̀ yìí ẹ gbé ẹ̀bi fún aláre ẹ sì pa á kò lè rú pútú ẹ̀yin ará ẹ mú sùúrù títí olúwa yóò fi dé ẹ wo àgbẹ̀ tí ó ń retí èso tí ó dára nínú oko ó ní láti mú sùúrù fún òjò àkọ́rọ̀ àti òjò àrọ̀kẹ́yìn bẹ́ẹ̀ ni kí ẹ̀yin gan-an mú sùúrù ẹ ṣe ọkàn yín gírí nítorí olúwa fẹ́rẹ̀ dé ẹ̀yin ará ẹ má ṣe bá ara yín wí kí a má bàa dá yín lẹ́jọ́ onídàájọ́ ti dúró lẹ́nu ọ̀nà ẹ̀yin ará ẹ wo àpẹẹrẹ àwọn wòlíì àwọn tí wọ́n sọ̀rọ̀ ní orúkọ olúwa pẹ̀lú sùúrù nínú ọ̀pọ̀lọpọ̀ ìpọ́njú ẹ rántí pé àwọn tí ó bá ní ìfaradà ni à ń pè ní ẹni ìbùkún ẹ ti gbọ́ nípa jóòbù bí ó ti ní ìfaradà ẹ sì mọ̀ bí olúwa ti jẹ́ kí ó yọrí sí fún un nítorí oníyọ̀nú àti aláàánú ni olúwa boríborí gbogbo rẹ̀ ẹ̀yin ará mi ẹ má máa búra ìbáà ṣe pé kí ẹ fi ọ̀run búra tàbí ilẹ̀ tàbí òmíràn tí ẹ bá wí pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ gan ni kí ó jẹ́ bí ẹ bá wí pé bẹ́ẹ̀ kọ́ kí ó jẹ́ bẹ́ẹ̀ kọ́ kí ẹ má bàa bọ́ sínú ìdájọ́ bí ẹnikẹ́ni nínú yín bá wà nínú ìyọnu kí olúwa rẹ̀ gbàdúrà bí inú ẹnikẹ́ni nínú yín bá dùn kí olúwa rẹ̀ máa kọ orin ìyìn bí ẹnikẹ́ni nínú yín bá ń ṣàìsàn kí ó pe àwọn àgbà ìjọjọ kí wọ́n gbàdúrà fún un kí wọ́n fi òróró pa á lára ní orúkọ olúwa àdúrà pẹ̀lú ìgbàgbọ́ yóò mú kí ara aláìsàn náà yá olúwa yóò gbé e dìde a ó sì dárí àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti dá jì ẹ máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín ẹ máa gbàdúrà fún ara yín kí ẹ lè ní ìwòsàn àdúrà àtọkànwọ́ olódodo lágbára nítorí ọlọ́run a máa fi àṣẹ sí i ènìyàn ẹlẹ́ran ara bí àwa ni èlíjà ó fi tọkàntọkàn gbàdúrà pé kí òjò má rọ̀ òjò kò sì rọ̀ sórí ilẹ̀ fún odidi ọdún mẹ́ta àti oṣù mẹ́fà ó tún gbàdúrà òjò sì rọ̀ sórí ilẹ̀ láti òkè ilẹ̀ sì hu ohun ọ̀gbìn jáde ẹ̀yin ará mi bí ẹnikẹ́ni nínú yín bá ṣìnà kúrò nínú òtítọ́ tí ẹnìkan bá tọ́ ọ sọ́nà ẹ mà dájú pé ẹni tí ó bá mú ẹlẹ́ṣẹ̀ padà kúrò nínú ìṣìnà rẹ̀ gba ọkàn ẹni náà lọ́wọ́ ikú ó sì mú kí ìgbàgbé bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín ní òyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight. 224547. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.